Oh, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يولي فلا آلي لا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين السائل اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم آمين هذا غفر الحمد لله أترى إشاءتك أفوان النبي صلى الله عليه وسلم àtọ̀rọ̀rú ẹ̀ náà fún gbogbo àwọn sọ̀hábà àti ìwé mẹ́tẹ̀lẹ́ pẹ̀lú dáadáa bákan náà ni àbẹ̀lẹ̀ ọ̀nkọ́lọ̀ ọ̀sán náà nínú ọ̀kan náà tí ó tẹ̀lé wà lìjẹ́nà. tọ́ lábala ibi tí a dé lórí ọ̀rọ̀ anábìwà Mùsá alayhi salatu wassalam àti fìlànà àti àwọn ìjọ ẹ̀ la'ainu lahi alaikin ajma'in ibi aya ọgọ́rùn kan àti méje ó lé ní ọgbà one thirty seven sábà wàsálàfún bàdàmíà onílàdé tó ìdílé ọgbẹ́ ìfẹ́ wípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأورثنا قوم الذين كانوا يختلفون مسارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك لحسن على بني إسرائيل بما صبروا وتمنى ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرفون أكلنا نعم أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها ومغاربها التي باركنا فيها وتم كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون ibi tọ́lọ́run ti sọ pé àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀lẹ ọ̀lẹ ọ̀gá ọ̀lẹ tí wọ́n ń pa ọmọ rẹ̀ lójú ẹ̀ tí òsì tí ó fẹ́ tí wọ́n ń lo gangan lẹ́rú tí òsì tí ó fẹ́ tí wọ́n ń jẹ wọ́n níyàwó bìsì tí wọ́n rí gangan bìsì àwọn náà lọ́wọ́ adìǹkà wá gbogbo ààyè alálùbáríkà fún ààyè bẹ́ẹ̀ pé ọlọ́run kó àlùbáríkà síbẹ̀ láti láéláé kì í ṣe Baitul Maqdis Falastin ọlọ́ni aláàtì ìbárakínà fi ha ibi tá a kó àlùbáríkà sí àwa jogún ẹ̀ fún wa. gbólóhùn ọlọ́wọ́ bá àlejò ọlá ọwọ́ apé iṣẹ́ wọn ti bẹ́ẹ̀ fún wọn òun pa wọn lọ wọn bá wọn wọn lẹ̀ òun sọ wọn lágbára ó sì mú tẹ̀. ọlọ́ni bìí kọ́ bá arúgbó pẹ̀lú tí wọ́n ti sùúrù. àwọn àtúnwọ́n lẹ́sàn tí wọ́n ṣe sòrò lẹ́yìn náà ń kọ́ wàdámàlà máa ka nà yẹsùnà ọ̀fẹ́ àwọn òwò akáwọn ọ̀fọ́ gbogbo ń tí pèrè ọ̀nà wá sí àtàwọn èèyàn rẹ̀ ọlọ́nà wá parẹ́ wà máa ka nú yàrá ìfọ́ gbogbo àti bàbà tí pa gbogbo ilé gàgàràgàgàrà tí ní gbogbo ọlọ́nà wọn. ọlọ́run wa gba lọ́wọ́ wọn kó gbà dànù ó gbà lé ọmọ israẹli lọ́wọ́ inú ẹ̀dá abúláyé ni ọmọ israẹli wà. ọlọ́mọdé a ní àkọọ́lẹ̀ búlọ́dọ̀ ọlọ́run àlámà àkọọ́lẹ̀ ẹ̀bú fẹ́ dà ní kọ́ máa fẹsẹ̀ lé ẹsẹ̀ ọmọ israẹli. Hmm ló ti kú rẹ̀ yahudi wọn bu lẹ́dà ẹ wà gbọ́ láìpẹ́ yìí nínú tàn wọn tá a fẹ́ yà sí díẹ̀ ẹ rí bẹ́ẹ̀ pé àwòkálọ́mọ israel wọn burú púpọ̀ lẹ́dà ẹ wo bí ẹ wo bí ìmá lọ máa bọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin ànẹ́lùwà Musa alayhi salam àti Ibrahim bó ṣe lọ bó ṣe bọ̀ tí gbogbo àmì sí hàn pé nǹkan jọ lọ́run lára fífi Musa àtọmọ ogun rẹ̀ borí Ibrahim Musa wo nígbà tí ọjọ́ nǹkan kan tẹ́lẹ̀ tí ọmọ abẹ tẹ́lẹ̀ tó yẹ pé nígbà tí ó padà máa bẹ ọwọ́ ọ̀pọ̀lá ọ̀rùn náà iná ẹ̀ ló dàgbà sí ọlọ́sìn wàá kádàrá wípé òun wá padà pàtàkì ọ̀nà náà rẹ̀ àtọ́gbọ́gbọ́n ẹ̀ lọ́wọ́ anábì mọ́sánà

oríta wọn díẹ̀ ká lè má irú ẹ̀dá tọ́mọ iṣẹ́ yìí ṣe ìpè wọn burú lẹ́dà bí nǹkan mi bá tó ń bẹ lẹ́yìn pé èèyàn burú ó yá fi ròyìn wọn ọmọ iṣẹ́ yìí burú pọ̀ wọn burú lẹ́dà ilẹ̀ Palestine. àti sam sáàmù ó jẹ́ bí orílẹ̀-èdè tí Falastin wà mẹ́. àmọ́ ọlọ́run tó ṣe Falastin ó tún ṣe lé màlẹ́tọ̀ gbogbo scam ọlọ́run ṣe nílẹ̀ ilẹ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run sáàmù ni ọlọ́run ti gbé wọn dìde ọlọ́run tó ṣe àgbàríkà sílùú náà débi pé ànábì tó kò kẹ́gun ayé tí í ṣe ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó tún nípa lára sam náà sam kópa ń bẹ̀. bàtọ́lọ́ fẹ́ mú ànábìrin àjò lọ sánmà sọ́sìlẹ̀ ìsra ibẹ̀ ni ọlọ́run ti ní kó gbéra máa lọ sọ́mà ó gbéra e láti lu mẹ́kà ọkàlẹ̀ sí sam láti sam tuntun wa múra rìn àjò lọ sọ́mà èyí ṣe sí ọlọ́run yóò dìde láti mẹ́kà láti lè ká mọ̀ yìí pé ibi tẹ́gbọ̀n ní sam àyè àlùbáríkà ni láti láéláé pẹ̀lú àwọn nǹkan kààrin kààrin tó ṣẹlẹ̀ ń bẹ̀. ọlọ́run wàá fi ilẹ̀ sáàmù ó wá fi dá ọmọ ìsírẹ́lì ó fi dá wọn lọ́lá wọ́n sì fi àìmọ́ọ́ré kọ̀dákẹ́dàjà ìmọ̀kújá láìmọ́ọ́ré o wọ́n sì fi àìmọ́ọ́ré wọ́n èkú torí bọ́lá wọn obìnrin pé sáàmù bọ́mọ wọn lọ́wọ́. ẹni pé dòní ni wọ́n sì ń pa wọ́n ni àwọn ọmọ ìsírẹ́lì ti sọ pé dandan àwọn làwọn ní bẹ́ẹ̀kì mọ̀kìlì lè sọ yẹ pé ní agbára ọlọ́run bàlejò ọlá àwa mùsùlùmí lání àwa láti ní kẹ́yìn ayé kò sì ní pẹ́ mọ́. tí ọ̀rọ̀ gbàlẹ́ àlọ́wọ́ nígbà agbájú a máa ma àwọn aláàjì sí ájì a máa ma wọn sí aláàjì tọlọsímákà tó dé màdínà a sì máa ma wọn sí aláàjì kúdù tí àwọn èèyàn tó máa ń lọ. sí bẹ̀tùmákìdè gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn sọ̀hábà tó lọ ọ̀pọ̀ sábà náà lọ lọ bẹ́ẹ̀. umaru lọ ọlọ́dà rẹ̀ abu rẹ̀ rà lọ àtàwọn yẹn kárí kan náà sọ̀hábà wọ́n ti tìyára sílẹ̀ bá a ti láǹfààní ká ti tìyára sí Madina ní arami anabi lẹ́láǹfààní ká ti náà. sí sam ní bẹ́ẹ̀tì mọ́kìlì sáàsì lẹ́sàn ẹ̀ ń bá kí ní ilé ọlọ́run ní aram wọn kò ládàá ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn fún rákà méjì tí ẹ bá ní aram ní ọlọ́run ní mẹ́kà wọn kò ládàá pé kí nígbà ẹgbẹ̀rún lọ́nà

ayọ̀nsẹ̀ ayé ìṣe pé kéèyàn láǹfààní ẹ̀ tó kò kankan lọ́wọ́ raka méjì ní ara mi ní àti àlìsì ní ládàtẹ́nu tẹ́ bá mọ kí dáadáa lè yí kẹ́ tó lè ní ládàá raka méjì yẹn ẹ wà kí nígbà one hundred thousand. ẹ máa wá méjì bá mi ní ara mi ànábì ládàá. Ali, one thousand lára tó yàn ọgbà tí ma kíráka méjì ní ara ní ànábì ẹ ma wá kíráka méjì báwọn ní bẹ́tìlẹ̀ mákébẹ̀ ní kúdọ̀ yóò gba five hundred five hundred ní lára tó yàn ọgbà. kamsumiya. kamsumiya. yàní ọlọ́run fi mọ́sálásí tí ń bẹ mẹ́sì kẹta mọ́sálásí rẹ̀ tí ń bẹ láyé ara ní àkọ́kọ́ Madina ẹ̀kejì Kúdùsì ẹ̀kẹta awada ní ẹwà gbọ́ ìtàn lórí ẹ̀ ẹ sì gbọ́ ìjẹ̀bi tí ọmọ ìṣẹ́rì ń jà tí wọn ò sì ní í lórí ẹ̀ ẹni orí ó tì wọ́n lẹ́yìn lọ́wọ́ ní ìsìn amẹ́ríkà ń tì wọ́n lẹ́yìn wọ́n gbolẹ̀ kẹ́yìn ìjọ amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí tì wọ́n lẹ́yìn lórí lórí bí wọ́n ṣe gba bẹ́tì mákìlẹ̀ ni amẹ́ríkà ti ń já lọlẹ̀ padà àdéhùn ọlọ́ọ̀ni wọ́n rò pé ìtàn yìí wọ́n rò pé ọlọ́run ọlọ́run jọ̀ ni ta ló kó bá wọn ta ló kó bá ọmọ ìsírẹ́lì ìbá ní akó bára wọn ebi wọn ọba wọn ọba níbẹ̀ ọmọ ìsírẹ́lì ọba níbẹ̀ tí ìbá ṣe pé wọ́n jẹ́ káàkiri ọlọ́run ìbọ̀lọ́run ti yọ̀ǹda kí wọ́n níbẹ̀ látara àwọn àtẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ látòrí àníbi wà ibrahima adé sára. Náà, ìtọ́lọ báyìí ti pé kàmá yóò rọ̀ fún ọ̀rọ̀ ìtọ́rọ̀. Ana ibn Ibrahim alayhi salam هم إسحاق وإسماعيل عليهما الصلاة والسلام قد ولدوا في فلسطين ولكن لم يكن إبراهيم عليه السلام من سكان أصليين لفلسطين بل كان من المهاجرين إليها ولم تعش ذريته في فلسطين طول آياتها وني أغفما gbogbo ẹni ọba ka ìta ọmọ pé ọmọ méjì tí ọlọ́run bá àdìjẹ́ láti fún tí í ṣe Isaac àti ànábìwá Ismail akúmọ̀ pé Palestine ni wọ́n bí wọn sí nítòótọ́ kí ló fà á ànábì Ibrahim wọ́n wọ́n gbogbo sí ní ìlú rẹ̀ kì í ṣe Iraq wọ́n dá ìlú náà tí wọ́n bá fi sun gbogbo ìlú tí mo gbóná tán wọ́n dá bò nìkan ẹ má gbàgbéra àná Ibrahim alayhi salam àní wọ́n dá iná fún sẹ́ tí a bá fi sun gbogbo òlu ìlú ọjọ́ náà tá wọ́n ti dábò nìkan wọ́n ti sílẹ̀. yá nárùkú lè bàrẹ̀dá wa salaman ala Ibrahim. وأرادوا به كيدا فجعلنا أمور الأسفلين أها wọ́n ti gbú ẹ̀ wọ́n ti sínú náà ọlọ́ndẹ̀ yọ pẹ̀lú tí wọ́n sọ yìí ọlọ́ni wọn náà máa tutù. kùnìyàn náà rùkú ní bàrùjá ìwọ ọ̀nà máa tutù ọ̀rọ̀ ìjó ẹrú mi kì í ṣe Ibrahim. Náà ti gbọ́ tutù ọ̀rọ̀ tutù tí ó kú nira bá. Ó sì ẹran fi yọ níbẹ̀. Ó pè mí náà. Ẹlẹ́ni máa lọ. Máa wá lọ ìlú alábàríkà. tó lọ́dọ̀ àwọn olórí púpù àwòrán yìí máa wà lọ. ìborí ọlọ́run yẹn máa lọ́jọ́ náà falasin falasin ẹ máa wọ ẹ máa gbọ́ yìí pé kéèyàn sọ sí láyé fún ọ ọlọ́run fọmọ israẹl lọ́pọ̀gbìntì wọ́n sì lò wọn ò lè wọn ò lè yí wọn láyé fúnwa tọ́lọ́run ṣe fún wọn pé kí wọ́n wọ ọbẹ̀ wọ́n sì kọ̀ wọn àwọ̀ ọbẹ̀ àdéhùn kan náà tó ṣe fún wa nìyẹn nígbà wọn wọ́n yẹn kò àdéhùn padà fún wọn padà wọ ọbẹ̀ wọn ní kúrú pé ọ́n wọ́n alẹ́ ibrahim aleyhisselam ó kúrò ní ìlú iraq ọlọ́kalẹ̀ sí palestine òun àti ọmọ ìyá rẹ̀ anábì lù anábì ìlú tunan. wọ́n kò mbẹ́ wọ́n lọ sí palestine wọ́n sì ń débẹ̀ inú fàǹtí ànábìwá ìbọ̀mọ̀ fi wá bí Ismail àti Isaac ti Palestine ẹ̀yìn ẹ̀yà ṣé Palestine ṣé ìlú ànábì Ibrahim àti Isaac. ibẹ̀ kọ́. níbo ni ìlú ẹ̀ Iraq. àmọ́ kí ló gbé dé Palestine nítorí ọ̀rọ̀ ọlọ́run gbogbo bí a bá kalẹ̀ sí nítorí ọba àlejò ọlá ìdógún bẹ̀ fún aláìláì ní tàbá ti sílọ̀. ó di ara abẹ ó di ara abẹ ó di èrò bẹ ó di àwọn ọmọ ìsílẹ̀ èyí ò bá wọn. a sì mọ̀ yí pé. wọn ò wá lo àwọn ọmọ yìí méjèèjì wọn à lo ìsẹ̀mí jíìlù mẹ́ wọn ò pẹ́ mẹ́ tí wọ́n fi di jíìlù síbẹ̀ tọ́lá ní ni àwọn èèyàn kan níbi ni àwọn èèyàn kan tí wọ́n ti wà nílùú kan tàbí ọgọ́rùn-ún ọdún wọ́n ti di si síbẹ̀ báwọn. àwọn míì sọ wípé ìdákàdá mẹ́ta ọgọ́rùn-ún ọdún ó ní èèyàn fi lè di jíìlù níbi kan èèyàn bá àmà. tí wọ́n máa ń sọ pé Ísírẹ́lì Ísírẹ́lì Ísírẹ́lì ta ló ń jẹ́ Ísírẹ́lì ta ló ń jẹ́ Ísírẹ́lì ta ló ń jẹ́ bẹ́ẹ̀ tí àwọn ọmọ rẹ̀ fìdí tí wọ́n pè ní Israeli anabi Yakubu ní abisara Yakubu ní jẹ́ Israel pẹ̀lú ọmọ fún anabi Ibrahim èyí ò bá wọn anabi Yusuf aleyhi salatu wa salam òun á jẹ́ ọ̀kan nínú ọmọ méjìlá tí Yakubu bí Yakubu bímọ obi méjìlá Yusuf jẹ́ tẹ́ḿbẹ̀ wọ́n ń gbé Palestine títí ó ti di pé kádàrá ọlọ́run àti agbára ọlọ́run ọ̀sùn ànábì Yusuf. dẹ́n tó bá rẹ̀ ní mẹ́fúrà pẹ̀lú tí àwọn ọmọ bá ọmọ rẹ̀ tí wọ́n dáwò sí bí wọ́n ti ń bọ́ ìtàn yìí ọmọ bá àdàbí yìí kúrò àdéhùn àwọn wọ́n jù sí nígbà tí wọ́n fẹ́ pa àmọ́ lọ́wọ́ sì mà pé òun fẹ́ ti ọwọ́ rẹ̀ sí àìmọye nǹkan láyé rí pa. wọ́n jù sí kàga láti mọ kàga ó lè sí àwọn èèyàn tí ń rìnrìn àjò tí wọ́n yẹ tí a yọ àwọn àrùlọ mísírà wọ́n tà sí mísírà wọ́n tà sí mísírà tán abala àbábọ̀ ọbọ̀ nú ẹ̀wọ̀n ó pò nú ẹ̀wọ̀n ó di èèyàn ńlá láàrin ìlú nípa pé àwọn ará misra ọba abisra ó lálà àlàtólá wọn ò rí tú gbogbo àwọn túmọ̀ nǹkan túmọ̀ nǹkan ó pè gbogbo ọjọ́ wọn ò rí tú wọn làwọn ọmọ túmọ̀ ẹ̀ wọn ni àdìgáàsì àlámì aláìyí aláti ò lórí tí ò bíbí. وبفضل الله تعالى ثم قدرته على تأويل الأحلام جعله من المقربين لملك مصر حتى أصبح عزيز مصر lọ́dọ̀lá aláì ló bá di aláṣẹ nínú mẹ́sìrà ó wá jẹ́ aláṣẹ tó lágbára mínísítà tó forúkà náà mínísítà owó ọ̀gágun mínísítà ni o. èmi mínísítà owó ní kọ̀ǹtò ìjọba finance bí ọ̀yọ́ ọlọ́fẹ́ tẹ̀lé wọ́n rí gbogbo agbára ìjọba ọwọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ńtà jìbí kànga ẹ̀ńtà fẹ́ pa ọwọ́ àjẹntì orí bẹ́ẹ̀ sì ni Palestine sílùú Misra. oko lọ́wà gbogbo àtẹ gbogbo darí wọn ẹwọ mísà lọ́wà mísà ní pàtẹ lórí wọn bẹ tó wá fẹ́ hàn lé mà onílọ́wọ́n wọn á sọ ní tọ́sọ̀dà yìí ọwọ́ àti pé olóde mínísà owó ti ń pàtẹ. wọ́pọ̀ بالانتقال إلى مصر ففعلوا ذلك ọ̀rọ̀ lọ bó ti lọ pẹ̀lú wípé ó ti dórí àga ọlá ó sì mọ̀ wípé bàbá àwọn tó sànábí ọlọ́run ànábì yáàkó àti gbogbo ọmọ tí bàbá àwọn bí àtọmọ̀ náà wọ́n ti ń bẹ lórí pé nítí ẹ ni wọ́n ń jẹ kò sì di agbára ó sì rántí eléyìí àmọ́ okú báwo ni yóò ṣe yẹ kí wọ́n wá sí ìlú mẹ́tìrà ìrònú ẹ̀ lọ́wọ́ ọlọ́run bá ju tí ó jù sáyé ọba jù sáyé pẹ̀lú yàn ìyá yìí ń sọ ara palestine ti ṣe kanianu ńlọsọdì tí wọ́n wá oúnjẹ wa sí misra wọ́n wá ra oúnjẹ misra á ah, lórí wọn pé á ah, àwọn ará bíre àwọn tí wọ́n lè mọ̀rẹ́ wọ́n ti burú lẹ́dà bẹ́yàn bá lafi ń pariwo pé kọkùnrin sọ pé kómìnrin sọ pé tíyàn bá gbin èbùkà tọ́bẹ̀ ẹni tí dị o ẹ bí ṣe ń bẹ̀rẹ̀ a máa bàbá rẹ tó sí níbẹ̀rẹ̀ òun náà wá padà lò pé kí wọ́n máa bọ̀ nílùú ńlá padà pẹ̀lú ìtàtó gùn wọ́n sá padà dé ìlú mẹ́sìlá padà pẹ̀lú kọ́ sọ pé ẹ bá mú bàbá mi wá àti wá sí mísírà wọ́n kú tẹ̀yìntẹ̀yìn ni bàbá àwọn ìyá gbogbo tí yẹ̀ra tiwọn tó kù ní káníánù tí í ṣe àrọ́mọdọ́mọ ànábì wa Ibrahim Ismailu ń ṣe òun ọ̀sẹ̀mí níbẹ̀ òun ti ń sẹ̀mí ní ilẹ̀ lọ́gbàá wa bí ẹgbẹ́ bá ti gbọ́sọ̀ àti òde lọ. ibẹ̀ ni wọ́n ti gbó lọ àwọn ni wọ́n wà ní Palestine àwọn ọmọ ìyáálé àwọn ọmọ ìyáálé nínú abẹ́ kúrò ní Palestine wọ́n á kú nígbà jọba ní ìpè wọn wọ́n kú yáyá ẹ máa jábọ̀ kàdé lọ alábi Ibrahim alayhi salam àti ọlọ́run ló gbé nbola pẹ̀lú nílùú rẹ̀ Iraq so wọ́n ti tẹ̀dó síbẹ̀ wọ́n ń tẹ̀mí lọ́nbẹ̀ àwọn ọmọ rẹ̀ àmà rẹ̀ lẹ́ẹ̀kejì ìsìnkú padà tó ṣẹlẹ̀ sáàmà yìí wọ́n tó ti kán lódìdí lọ sí Misra ẹ̀dá kò ń sára Misra ni wọ́n àmọ́ pẹ̀lú pé ànábì ọlọ́run ló pè wọ́n tí sànábì Yusuf ẹ máa bọ̀ ibi ànábì ọlọ́run bá sọlẹ̀ sí ààyè rẹ̀ ni ló ní nǹkan rẹ̀. Allahu Akbar. wọ́n tó dára mísírà wọ́n ń jára abrahamin lákọ̀ọ́kọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run lára ànábì ibrahim alayhi salam lẹ́ẹ̀kejì wọ́n dára mísírà pẹ̀lú àṣẹ ọlọ́run lára ànábì yusuf alayhi salam wọ́n tẹ̀mí lọ. fàhákàzà hajara isra'ilu alayhi salam wa jami'u abnaihi ila misr فكيف يدعي سهيوني الظالم أن فلسطين هي أرض بني إسرائيل وهم لم يكملوا جيلا واحدا بها ولا يعتبر ولا يعتبر يعقوب عليه السلام من السكان الأصليين لفلسطين حيث أنه لم يكمل جيل واحدا بها كما عرفنا سابقا أيوة نعم wọ́n ní ẹbánigbọ́ rẹ̀ yé ẹbánigbọ́ dáadáa wọ́n ní báyìí ni àwọn anẹ́dùwọ̀ Yakub tí ń jẹ́ Israel bó ti kú àtòwọn àtọmọ rẹ̀ bí wọ́n ṣe kúrò nílùú Palestine lọ sílùú Misra àwọn asaha tí wọ́n jálábò tí wọ́n sira wọn ní àjàgbára pé ẹ̀yàn máa ń sẹ́ẹ̀ ìyá ti jẹ yín púpọ̀ ẹjẹ́ á gbà yín lẹ̀ àwọn ẹ̀kọ́ dìde àkọ́kọ́ kí amẹ́ríkà tó tẹ́ ọba pẹ̀lú àwọn ẹ̀dìde ẹ̀gbọ́n bí wọ́n ti forí sọ́kọ́ kàn yìí lè dá mọ̀ pé amẹ́ríkà ló ti kí ni olóògùn tẹ́pá káyì. wọ́n ní bọ́ọ̀ ni ó fi wá lè sọ wípé Falasíìnì o ilẹ̀ àwọn ọmọ ẹsẹ̀ yìí nígbà tí títà ṣe ń bọ̀ yìí ó ti bọ́ọ̀ ló fi jẹ́ ilẹ̀ ọmọ ẹsẹ̀ yìí. alẹ́ Ibrahim adé sàlám àti ọlọ́run ló fi tẹ̀lé síbẹ̀ tó máa lọ bẹ̀. ọ̀rẹ́ fi yá wọ́n ti kó ń bẹ̀ wá fún Israel àti Palestine àti Misra ìkẹ́kẹ́ kìí ṣe ààyè wọn tọ́wọ́fẹ́ kílèmù ààyè wọn níbi wọn kílèmù jàmá Iraq ni bẹ́ẹ̀ wọ́n ti fò ń bẹ̀ pẹ̀lú àti ọlọ́run ibi tí wọ́n bá tún ní ìsìkírọ́rù sí tí wọ́n bá tí wọ́n wá ní tẹ́yányá àìtẹ̀ láti ọlọ́run kò jẹ́ wọ́n ní mọ́ ọ̀dẹ̀ fẹ́ẹ́lì ó fẹ́ẹ́ dìgbé nìyẹn tọ̀ èyàn bá wọn. alihijiratu sáníyá libani israel ni misra ila palestine كانت في عهد موسى عليه السلام حيث أنه قد هاجر من مصر بسبب ظلم فرعون إلى فلسطين ọmọ ìsírẹ́lì ìrìn àjò àkọ́kọ́ wọn nìyẹn láti Palestine wá sí Misra wọ́n ti dé Misra náà tán fìyàwó náà tún gbógun tì wọn ó tún pa wọn ó tún lò wọn lẹ́rú títítítí sẹ́lọ́n tó a fi gbé ànábì mọ́tà dìde nù wọn ṣé mọ́tà ló gbà wọn lẹ̀ bí wọ́n ṣe ń kàtà ń bọ̀ lágbàtà ti ń kà á bọ̀ ìwà ti ń bọ̀ yẹn tí ń lọ tí ń lọ tí ń lọ tẹ̀bi pé ọlọ́run ló wá tún gbogbo ilẹ̀ fún wa padà ẹ máa wá gbọ́ ìjírà ìkejì kí a tó ṣe ní sábàbí ànábì wa Musa alayhi salam wọ́n kọ́ di yẹn láti Misra wọ́n fẹ́ padà wọ́n fẹ́ kó Misra padà ń sè mọ́lọ́fọ́lá sí ń padà tí wọ́n ti wá padà. وقد يتفكر القارئ لماذا كانت هجرة اليهود من فلسطين إلى مصر أو لأقصى وسبب وراء ذلك هو أن فلسطين كانت تتبع مصر إداريا وسياسيا وعلاوة على ذلك وعلاوة على ذلك فإن اليهود لم يكونوا سكان الأصليين لفلسطين بل كانوا يأتون إليها, مهاجرين في أغلب الأحياء وني gbogbo katakata tí bá ń ka كايتين tàbí tí bá ń ka yóò yí pé ìjírá tí yẹ̀wúdí ṣe láti Palestine lọ Misra ìdí tí ń bẹ lábẹ́ rẹ̀ ni wípé Palestine abẹ́ Misra ni wọ́n wà ìdarí yànjá gbogbo tí wọ́n bá ṣe àṣẹ rẹ̀ ń ti Misra wà ní wọ́n ti yà sí gbogbo ètò ìlú mẹ́ta ni ti máa wá yàtọ̀ sí yẹn yahudi kìí tara palestine ní bílẹ̀ ibẹ̀ kílẹ̀ wọn wọn kà jẹ́ pé wọ́n wá láti ibẹ̀ wọ́n wá síbẹ̀ wọ́n ṣe jíra wá bẹ̀ ní látọ̀ ọ̀pọ̀lọpọ̀ ààyè ọmọ ìsírẹ́lì nítorí ìbẹ̀rẹ̀ wọn tó ti wọ́ wọn à ní kan pàtó àyè fún wọn bá ní pàtó ìbàjẹ́ sábà bí àti ọlọ́run fún wọn ṣùgbọ́n wọn àyè wọn àgbò tí wọ́n ń ṣe àìmọ̀ọ́rẹ́ tọ́lọ́run nítorí wọn ń bọ́ nítorí wọn ń bọ́ àwọn làákà ní kí ségesè yìí pé ìbẹ̀rẹ̀ tó ti wọ́ ẹni tó kúkú wá jẹ́ sábà bíi pé wọ́n tó wá dẹ ń tọ́lọ́lá padà nílùú mísírà padà ṣebí Yúsúfù ni kí ni ẹ̀sẹ̀ tí Yúsúfù ń bẹ̀rẹ̀ ńgbà ò lálà kí lẹ ṣe sí kí ló àwọn kọ̀tàkọ̀tà yẹ ẹ̀yẹ ìsàhìn wọ́n sì ní mímá sọ̀ nǹkan kankan bàbá bá làákà yìí mú àlèbá kùtùbá làákà yìí mú ká jùlẹ̀ fún wọn nígbà tí ìbàjẹ́ pé àkúlẹ̀ fi ìtàn wọn ṣẹ̀sìn tí wa ẹ̀sìn wọn papọ̀ mẹ́sìn wa àmọ́ náà tàbí wọn kọ́ léra wọn lórí náà ní í ìyá tó bí àwọn ọmọ tí yẹn ó ní àdìọ́kàn burúkú sí ìyá àwọn Yusuf àti Mùnìyàmù ìdíjà tí wọ́n ń pariwo nù fún gbogbo obìnrin yìí pé tẹ́tà pé méjì ní ọkọ abẹ́pẹ́ mẹ́ta ẹ̀sọ́ fè mọ́gbìn nǹkan búlẹ̀ dàmà rẹ̀ tọ́ ẹ pé abáfi làákà ìwú bá náà ọ̀rọ̀ nípa ṣé kò tọ̀rọ̀ ni ṣé nǹkan yẹn ti sáà nàbí Yusuf ni àdé alíká ní ẹgbẹ́ kára yusufu olólùwọ̀n fi sábà bí i pé ìbáfẹ́ wọn dẹni ọlá dẹni ọlá gbogbo àgbáyé náà o kánà mẹ́ta kádàrà lára rẹ̀ wọn ọ̀pọ̀ kádàrà pé yusufu wọ ọmọ àjọ láti bọ̀ síbọ̀ àwọn paradì àwọn ìdànù ni brazil kì í sàyé wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe jíra wá bẹ̀ ni. àmà sùkánù lè àṣìlì yòón ní bẹ̀rẹ̀ sí fọwọ́n mọ̀lẹ́ àròbìlì kan àní yòón kama zakari náà mọ̀ síbàkọ́ ni. fẹ́ẹ̀rí àwọn tí wọ́n ní Palestine tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn lárúbáwá ni lárúbáwá ni ó ní Palestine ni wọ́n sọ wípé sọ fani bẹ̀rẹ̀ wípé ìlú ìlú sáà wọn ò má pàtó àwọn ọ̀ràn tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ gangan pé ọlọ́run ká ṣe ní èèmọ̀ ìlú láyé àmọ́ ó ń fi àwọn ànábì rẹ̀ ránṣẹ́ síbẹ̀ ó ń gbé wọn dìde ńbẹ̀ pé káwá ìta sí ọ̀dọ̀ bíi tí wọ́n gbé ní ìlú yìí àtúnni ni àwọn kanianijọ́ àwọn kania àwọn tí wọ́n jẹ́ ìran kanianu àwọn ni wọ́n ní. ولما وصل موسى عليه السلام مع قومه بني إسرائيل إلى فلسطين أخبرهم بأن عليهم دخول بيت المقدس بلا خوف ولا رهبة ولكنهم عصوا موسى عليه السلام بعدما رأوا المعجزات العظام من نبيه موسى عليه السلام فقالوا كيف ندخلها وبها قوم جباريون ولا ندخلها حتى يخرجوا منها náà ẹ máa gbọ́ o. musa alayhi salam ọwọ́ ajagun ọjagun ọwọ́ ni ni pé ilẹ̀ lérí bẹ́ẹ̀ a dìbẹ̀ òun náà ni bẹ́ẹ̀ tó lè má ẹjẹ́ a máa lọ ọbẹ̀ tó wà ní sam wọ́n débẹ̀ ó wà sọ fún wa pé ntaapu wa ní ìlú lánàá tán ni pé falasin ti bẹ́ẹ̀ magilisi wà àwọ̀ bẹ̀ àwọ̀ bẹ̀ àgbà bẹ̀ tábàdìlẹ̀ gbà bẹ̀ padà yóò wá di láéláé fún wa àrọmọdọ́mọ ni ó máa kọ̀ǹtró kí ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ yìí pé ọ̀sẹ̀ bá ń fún ọ tán wọ́n ní àwọn ò ní bá ọ lọ́wọ́ àwọn ò ní bá ọ lọ ìlú yìí agbó ibi tí wọ́n ti dé ìjàmbá àmọ́ ń bẹ́ ń yẹ wọ́n ní agbára musa ní à ṣé. ẹnìkan tó ń bẹ lókè pẹ̀ tó yẹ kó dẹ́rù bàyí mọ́ lẹ́yìn tó lọ́n ti ń bá ni mú pẹ̀lú ọ̀nà balẹ̀ tọ́lọ́ ti fi orí sí àwọn amòjì sáhàn yìí tí ìsọ̀kẹ́ bọ́yá fìlíọ́nà kẹ́sì ní òjì kéde bẹ́ẹ̀ ajọwọ̀ àyá àjà ni àríyàwàdà ọlọ́dẹ̀ tẹ́rì ọlọ́dẹ̀ fi hàn wá bóun tẹ́rì tẹ́rì tán ọmọ ìṣẹ́lẹ̀ gbà yìí ọmọ ìṣẹ́lẹ̀ ọgbà bọ́tẹ́rì ah wọ́n ní ọ̀tẹ̀rì ah wọ́n náà ọgbà bọ́tẹ́rì ọ́ dìtàpíà ni yọ̀yọ̀ kúlẹ̀ ah gbé yìí nígbà jẹ́ ẹ̀tẹ̀rì kì í tó ọlọ́run lọ́dà musa lọ́dà ọlọ́run fi hàn án bọ́tẹ́rì ọlọ́run lọ́dà kí òkú rẹ̀ lé bọ̀ lórí omi lórí omi àwọn alẹ́kùn kéde lórí omi gbogbo ojú ti ọtẹ́lì ìkẹ́kọ̀ọ́ padà sókè mọ́. wọ́n lọ lé omi bẹ́ẹ̀ ni wọ́n rápáwá ta ni wọ́n ní sáré. àmọ́ pè ọ́ náà ọlọ́run kò ń lépo ó lépo wọn gbé a ah, ó ní ó ní ó ní débi pé wọ́n rí gbé wọ́n lọ gbé. òun náà kálukú wa ń pè é wò pé a. Ah, ekure àti ó lè kú lọ́ba ní àwọn òní wọbẹ̀ Musa ní àti Musa àti Aruna. wàtọ́ àwọn Musa wa Aruna alayhim assalam ayyadu kuluha wa yansuruhum Allahu walakinnahum rafadu khawfan minhum wa ma'siyatan lillahi ta'ala. Musa àti Aruna bá mẹ́síà wọ́n bẹ̀rẹ̀ sí nàìjíríà fún wọn pé à ọba tíjọ báyìí bá wa dé yìí kò kú láyé rẹ yóò hàn wá lé ma ata ẹwọ iná ni àbórí wọn ọgbọ́n kú wọ́n wá yòókù bọ́lọ́mọba ti àbórí ọ̀tá wa tí à ń rẹ́sìn ṣe ẹ má jẹ́ kẹ́nìkẹ́ni kẹ́ ó tún halẹ̀ mọ́ wa mọ́ ká máa gbọ́n jìnnìjìnnì nígbà wo. وكانت نتيجة احتيالهم هذه أن الله تعالى ضيعهم في أرض فلسطين لمدة أربعين عاما إقابا لهم بسبب عنادهم وكفرهم وعلم يا ألم يأتوك فجأة إبي فرعون أمي موتاني ألوم ألوم wọ́n ní òun àti ọlọ́run náà lọ máa jà ibi làwọn tẹ̀bá làwọn tẹ̀dó sí àwọn ọ̀lọ́ nípa jíjẹ fọlọ́n pé n ṣe ọdún nù ìrìn ọlọ́run ní ẹjọ́ jókòó ń gbà náà àti wọ́n àti wọ́n ẹjọ́ jókòó àwọn afáàní yẹn bá ń tẹ ẹrú àfitọ́mọ́jẹ́ àsìkò yẹ kí Musa náà sọ bẹ́ẹ̀ fọlọ́ àfẹ́rẹ́ kó mú ọmọ ìyá rẹ̀ àti ìdá rẹ̀ kọ́pọ̀ mọ́bẹ̀ ní kò fi wọ́n lẹ̀ kò fi wọ́n lẹ̀ bá ti rọrùn iṣẹ́ tí ó gọ̀ wọ́n jẹ́ iṣẹ́ yẹn iṣẹ́ tí ó gọ̀ wọ́n ti ràn ọlọ́ jẹ́ kí wàhálà tó bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ wọ́n ní orí ẹ̀yọ́ ọ̀rọ̀ tó gbé yòókù dáa kẹ́dà láìpì kọjá pé ọ̀rọ̀ kò sínú aládàlàkà yìí tó pé nílẹ̀ Yorùbá ọlọ́mọ pọ̀pọ̀sẹ̀ wa kí yóò bá sẹ̀ níbì kan wọn ò ní jẹ́pẹ́ nìkan lọ sọ kọ́mú fìlàbù ṣe wa wọ́n pèrè àwọn jọ ni tí wọ́n sì gbọ́ látọ̀sán wọn ò ní tètè lọ sọ wọn ní ẹjẹ́ lẹ́ òtú bílẹ̀ bá sùn wà ní ẹjẹ́ lẹ́ ọmọ ẹjẹ́ ń tẹ́ fẹ́ lọ túpọ̀ ọbú sí ẹni tó ti jẹun ẹwọ́ àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé tó ti jẹun àárọ̀ tó jẹ àárọ̀ tán wọ́n àkóra wọn jọ bàbá bíi mẹ́rin márùn wọ́n àtúra wọn jọ fún àlọ́bà tó bá di gbọ́dọ̀ bá tí wọ́n jẹ́ òkò náà ga kí lè wá sí ní kùtùkùtù ọlọ́run mọ̀jẹ̀ agbára ogbó o kọ́ọ̀lù ọ̀ràn mọ̀jẹ̀ àgbà mọ̀jẹ̀ wọn túbọ̀ bú fún wa ọlọ́run tó máa jókòó tán tó máa fi kílódé ẹ̀sẹ̀ sùúrù o ẹni kò sí sùúrù àti kílódé àti ẹ̀sẹ̀ sùúrù ọlọ́run débi tó máa ń dé o. níbo ló ti dé òní ọmọ wa lélẹ̀ ya ṣé ìkúgbó ní nǹkan ti jẹun ṣé ibà ni sáwo ni nǹkan kan ni wọ́n ọ̀sà ti sùúrù wọ́n ní kọlu iná lìláhí ìrọ̀jú dájú òkú ọ̀pẹ́ nìkan ti kú fóun àmọ́ kò sí ìmẹ̀jì ṣe wọ́n tún ti pẹ́ńsàn rẹ̀ sí kíni o kò lè wálẹ̀ òkú ní jẹ́ ọkàn wọn jẹ́ méjì pé àìmọ́ ìlú fẹ́ ti ṣe fún kẹlẹ̀ ra mú tí ẹni bá gbọ́ nǹkan bànújẹ́ tó bá dìde lẹ́ẹ̀kan náà báyìí ó lọ parẹ́ tẹ́kọ̀ọ́kì lọ́ba wà ó lè rí látòkè kò rí tó lọ́wọ́ tó ti láyé kọ́mọ́sílábùsí wa làákàyè tí máa ń kó lọ kó olókùn kù lẹ́yìn mà tí nǹkan bá ti tẹ̀lé ní nǹkan lábù yóò kó lọ wọn àyíkó ẹ̀ bí wọ́n ṣe fi sẹ́mù túbọ̀ fún nìyẹn abẹ́lẹ́ ọba àlejò ọlá àtẹ rẹ agbára rẹ láfi ń bẹ ọ ní rọmọdánà yìí mọjì agbúrú lábúrú mọjì ọtẹlẹ wọn àná Ọlọ́run nílé lóko lẹ́yìn òbí wọn àná Ọlọ́run láhàrọ wàlá kọta. tọ musa ní wọn làwọn ò lọ ẹ ọlọ́run ní ẹjọ́ máa wà ń bẹ̀ ní a bá bẹ̀rẹ̀ wàhálà yìí wọ́n sì lo ogójì ọdún lórí ẹ̀ bó ní a ṣe ń ṣe wàhálà wọ́n rí i pé ọlọ́run ti bínú wọ́n wá ní ọ̀dà náà àwọn ọlọ jáwọn ọlọ ẹ musa ló ti yà wọ́n àgbéra wọ́n fọ̀ mọ́ ní kí kúrúsù wà wọ́n máa rìn rìn rìn wọ́n rìn rìn rìn nígbà tí ilẹ̀ bá kú lọ́rẹ̀ wọn ẹjá wọn ó sinmi wọ́n dìde wọ́n fìdí kalẹ̀ báyìí wọ́n tún lọ yá wọ́n tún lọ yẹ wọ́n ò lajú báyìí ilé ti bẹ̀rẹ̀ láàárọ̀ ni wọ́n bàrà wọn. àwọn àwárí pé wàhálà dé ọdún kan ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà wàhálà wá tẹ̀lẹ̀ orí wàhálà yìí ìní wọn wà kí ọ̀rọ̀ bá kọ́ra tọ́lọ̀ ń sọ fún anú kùránì ti ṣẹlẹ̀ orí wàhálà yìí náà ti wà à ń bọ̀ ńbẹ̀ ṣùgbọ́n ká tètè máa lọ sìn ká lè tètè dé níta fẹ́ bínú ẹ mà pé ọmọ ìsẹ́lì fún ìṣekú rẹ̀ ìyẹn sọ pé ẹ̀sìn tọ́mọ ìsẹ́lì mú wá lòun máa sìn kò ní làákàyè. èèyàn tó sọ fún yín wípé ànábì àwọn báwọn ṣe ṣeré wọ́n lè yá wọ́n lè pẹ́pa wọ́n lè gbé síta ọwọ́ gbé kọ́rùn. aṣáájú àwọn àwọn tájú òde nìyẹn. yẹ̀wúdí. yẹ̀wúdí. Ah, wọ́n ṣe kúrè wọ́n ṣe kúrè. fi àṣìláyìn pàtàkì tí ìwà díẹ̀. حدثت في قصة البقرة المسعورة حيث أمرهم الله تعالى بذبح بقرة ولكنهم تمادوا كذلك وما كادوا أن يذبحوها كفرا وعصيانا فهذه القلوب القاسية والمعاندة والكافرة لا يرجى منهم أي إسلام أو صلح في آدنا هذا أو أي آد مدعو طب آه nígbà tí lè wá jẹ́ àbájáde wàhálà wọn bí ibi wàhálà yìí tọ́lọ̀ ti dàwọ́lá wọ́n ń kú díẹ̀ díẹ̀ wọ́n ti pọ̀ gan ayé ní ọgbà wa méjìlá ni wọ́n pín sí àbá máa sọ yí ọ̀nà ẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún kọ̀ọ̀kan iṣẹ́ yìí pọ̀ sí díẹ̀ kó jẹ́ pé ọlọ́run àwọn ẹni kọ̀ọ̀kan wọ́n ní nínú pípọ̀ wọn wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ní pípọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kú tí wọ́n rọ́ tí wọ́n rọ́ lu ìlú tí wọ́n ní ẹ̀rù ń bà wọ́n tí wọ́n rọ́ lu bẹ̀lẹ́ ẹ̀kẹ́ àwọn tí wọ́n sá lọ ní o wọ́n sá dánú ní o ní ẹ̀pọ̀ dì so ibi wọ́n gbé ń ṣe rábarabarabaraba wọn iná tún ni ọ̀rọ̀ bákọ́ra ti tẹ̀lẹ̀ èyí ń lọ bó ṣe lọ wọ́n á fi àfíyà kíyèsí pé fàádì yìí kò lúbọ̀lẹ̀ kọ́ ọ̀fìà wàlímọ̀ ànìdá wàlí káàfìrà láàyè rìjà mìíràn ayò ìsìlámì àwùjọ fi àhàdìnà fi àhàdìnà àhàdà. awo ayé áàdì àwọn tó kàn wá rí báyìí sáwọn lẹ́bọ̀ kan balẹ̀ sí pé wọ́n ti dáadáa pẹ̀lú mú ẹ wo ntọ́lọ́ ń sọ yìí pé yẹ̀wúdí àti lai. wọn ò lè gbà fún wa láíláí. wọ́n tọrọ bọ́ kálíà ọdún ọ̀nà ìlọsọ̀rọ̀ قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أعواءهم من بعد ما جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. àwọn ni ká má pé Yahudi yọ̀wà jẹ́ àwọn tó ń gbà ìsọ́lọ̀ tó dá wọn ẹ̀rọ apẹ̀yẹ ẹ̀dá kan ló jẹ́ pé àwọn Amẹ́ríkà tó yẹ pé àwọn Yahudi ni wọ́n pilẹ̀ rẹ̀ ara àtàlúgbó wọn ìgbà tí wọ́n ń sálúgbó tí wọ́n fọ́ pẹ́ ìlànà kan ya sí amẹ́ríkà yẹn lójó kí àwọn jù àwọn ní amara wọn sí aláṣẹ́ẹ̀dẹ̀ àmọ́ àwọn náà débẹ̀ àwọn kan ti ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lamẹ́ríkà àwọn oríṣiríṣi yìí náà ló ti lọ ọbẹ̀ náà lọ tẹ̀dó torí àbòsí wọn náà ni wọ́n fi gbàbẹ̀ kan rí àwọn náà gan níbẹ̀ ní aslam ṣùgbọ́n wọn ni wọ́n ti rápá lájà aláṣẹ́ẹ̀dẹ̀ ìlọ́pì máa lọ sí ogun burúkú ti gbogbo olóyè lágbáwá yẹn láti pa ìsìlámù rán àti ti bẹ́ńbẹ́rì yìí wọ́n máa jẹ kálukú mọ́ra tẹ́jẹ́ pé gbogbo ìgbà làwọn amòfin àgbáyé ń bá Saudi belong pẹ̀lú mímú lọ́rẹ̀ tó mú Amẹ́ríkà lọ́rẹ̀ wọ́n ní a kì í yọnu sí ọ̀tá bàbá ẹni àmọ́ Saudi ò ṣe é bú ní hundred percent lẹ́yìn ká máa bá wọn bẹ lọ́hùn tó yẹ pé ètò ọ̀ràn ọlọ́hùn afọkànbalẹ̀ pé pẹ̀lú ògùn ọlọ́hùn pẹ̀lú agbára ọlọ́hùn gbogbo èdè amẹ́ríkà ń dá lórí àti sọ́fà ó dídí ilẹ̀ káàkiri padà lọ́ba yìí ò ti gbà látànà kò sì ní gbà láíláí. àlẹ́ yìí ń dá ìrọ̀ tó sọ. wọ́n ti dá ìyá láyé ète. ilé ìṣe tí wọ́n dá ni pé gbogbo ọtí á mà ipe àwọn ni ó di aláṣẹ sàúdí lọ́la ni wọ́n ti kó lọ́dọ̀ pé àwọn ọmọkùnrin yìí anápadà di aláṣẹ ìlú yìí wọ́n ti kú ọlọ́dọ̀ lọ́kùnrin wọ́n ti lọ fi ẹ̀kọ́ tí wọ́n tẹ́rì wọn wọ́n ti wọ́n kàwé ìyẹn nìkan kọ́ wọ́n ti wá fún ọ lóbìnrin ọmọ amẹ́ríkà ni wọ́n fẹ́ lọ pé ẹ máa mú lọ lé àwọn lọ́n bí máa fún wọn ṣẹ̀fọ́ máa wọn náà ní ọ̀rọ̀ máa jẹ́gí lọ́la ó sì ní pàṣẹ pẹ̀lú amẹ́ríkà gbogbo ètò yìí ni wọ́n ti dá tí wọ́n ti dá lọ́rọ̀ ń tè. àmọ́ ọlọ́run sọ fún wa pé iná òun yẹ kì í dúró nà kẹ́yìdá. iná òun yẹ kì í dúró nà kẹ́yìdá wà á ti èèyàn kẹ́yìdá. Fama hìlẹ̀ lọ́ta àbẹ̀rẹ̀ nà àmọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ìjà àwọn àyà báyìí ní ti alókàbalẹ̀ gbogbo àgbà ńlá yé pé sọ́ba tó ní sọ́wọ́n méjèèje ilẹ̀ méjèèje àti mẹ́mẹ́ ẹ máa dáńtò wàmẹ́karú. وما ترى الله والله خير bá rí ẹnìkan yí pé àdánwò owó ń bẹ fún olójú ògòrò wọ́n dẹ̀ pé sọ́dọ̀ tó níbi owó lẹ́yìn tó sọ̀rọ̀ kó ti máa tó àfáàní ó sì ní ẹnu ó sì ní ipò onísọ́ọ̀kà wọ́n ti sàmádọ̀ wọ́n bá da yí ẹ̀rọ àti sàmà rẹ̀ tí ó rí rí tí a bá máa wí kárakárakára ìdá máa jẹ bẹ́ẹ̀ ẹnìkan sọ wípé ọmọ àfá lòun tí bàbá rẹ̀ jẹ́ gbajúmọ̀ ní tòótọ́ a máa gbá ń ṣe àyíkù bá òun ẹ̀wọ̀. àdúgbòlá. àwọn èèyàn tí wọ́n rí àwọn tí wọ́n gbé tẹ́kùn tí wọ́n rí tó tí wọ́n jọ ń pe àdéhùn tẹ́ wọ́n sọ gbangba pé àwọn rí yan báyìí ìní àgbé kọ́ńtàtì. wọ́n fowó bá tí wọ́n jẹ́ ni o. ẹ wọ́n bá tẹ̀ jẹ́ ni. àtàrí àtàlẹ̀kíámà ìlà àyẹ̀ṣẹ́ Allah kọ́ńtàtì lọ́pá ẹni ó sọ̀rọ̀ yìí kìí sára àta ní amẹ́tìní mẹ́ríkà ọmọ kéwù tó gbélé kéwù ni ṣé ọ̀tọ̀ ní ká kéwù láyè kan pẹ̀lú pa ń lọ à ń bọ̀ ọ̀tọ̀ ní ká gbé bẹ̀ jẹ́ríkà dọ́pọ̀ kàkúrí ní mo gbélé bàbá ádámà àwọn ìyá wa ó ní ti má pè wọ́n ní ìsìn wọ́n máa kì í pé ah ọmọ báyìí ni wọ́n ló kó gbé bẹ̀ kékeré ó ní mo mọ ẹkùnrin bàbá Ádámà mo mọ ẹ̀bùrú rẹ̀ mo mójúlé olóhùn pẹ̀lú ẹ̀ báyìí náà rí níbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tó yí bú láyé rẹ̀ ló ń já dànù lọ́sọ̀ àbúrí wọ́n sọ sínú wọ́n sọ sí gbogbo ayé inú kẹ́sẹ̀ tí gbogbo ayé ń gbọ́ ni asábẹ̀ ẹ̀mìnì náà wọ́n lọ́ba kọ́ńtà tán àrètẹ́ ọmọ yẹ̀wù dínà nìyẹn láti máa jẹ wá síra wa wọn á ní ká lọ kéwú ká máa kọ tíra lédè lọ́ba wa ká máa fi kọ̀kọ́ kúkọ ìyẹn ti pọ̀ lọ́ǹtì ṣùgbọ́n gbogbo ẹ̀ ọlọ́ni wọn ò ṣe lọ́dọ̀ ní ìṣòro tó kí ni tòun kùn yẹ padà. فهم كفار معاندون لأمر الله تعالى كما رأينا àwọn tá a wí kèfèrí ni wọ́n معاندون لأمر الله ẹ̀ta ọlọ́run ni wọ́n kama pàtẹ́rí wọn. wàlẹ́ ìfẹ́lẹ́ ohun ahadùn wọ́n àwọmí ìtàákùn àwòrìdìnà. wọ́n ní àdéhùn olẹ́wà àfẹ́wúrú wọn ni. abẹ́pẹ́ ìpìlẹ̀ ayé wọn ló ti dàrú. ìpìlẹ̀ ayé ọmọ sẹ́ẹ̀ ló ti dàrú. ẹni ọlọ́run fẹ́ lò inú ìdílé wọn tọ́fẹ́ fi hàn sí gbogbo ayé ní ẹgbógun sí. ìgbà ló ti dàrú wà yóò máa dàrú lọ ni. lọ́sọ̀ pé kálukú náà má da ìpínlẹ̀ rú bàbá má dọ̀là rẹ rú ìyá má dọ̀là ẹ̀ bẹ́ẹ̀ bá kú lọ tẹ́ ẹ bọ̀ ntọ́lọ́ bá fẹ́ sí náà yóò fi ṣe. وأخذ الله روح نبيه الكريم موسى عليه السلام بقرب البيت المقدس واليهود داعون لا مأوى لهم. wọ́n nígbà tí wàhálà yìí pọ̀ àsìkò tọ́lọ̀ fẹ́ mú àníbù mùsàwá tó nínú wàhálà iná sí mùsàwá bẹ̀ lọ́n pé ah, ìwọ lọ́n ibi tí àwọn fẹ́ wọ̀ tí ò sí wọ̀ ikú lọ́fẹ́ pa òun wá pa òun ọmọ wa wo bẹ̀ lọ́ọ̀kan báyìí nítòsí ibẹ̀. Lédè ká mú òkú lọ́wọ́ ká dẹ̀ ibi tó kò lè rìn dé ma wọ́n á sùn síbẹ̀ kò fi gbẹ̀mí ẹ̀ wọn. pẹ̀lú wàhálà tọmọ ìsẹ́lì kó bá wọn. gbogbo ogun ló ti ń fún òun fẹ́ bọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n dára sí lọ́rùn. bàbá ìyá mẹ́jẹ̀ ní kò kó bọ̀ mẹ́jẹ̀ ní kò tí ọ̀rọ̀ lọ́hùn. má ṣe gbalùpàyà tí wọ́n èkó bá ọ déédéé tọ́lọ́hún ni ọmọ ọ̀sẹ̀ ẹ̀ẹ́n kìíní kan ni ọwọ́ ọ̀fẹ́ pàtọ́lọ́hún lára tọ́lọ́hún ni ọ̀dọ̀ ọ̀sẹ̀ jẹ́ wọ́n bú ọ wọ́n bẹ́ tó kú sí ọlọ́run ó bú ọ náà ni orí wàhálà ni ànábì wọn kú lè lọ́ba kú bó ṣe kú báyìí bí wọ́n ti fọ́n kápẹ́ yìí nù lọ́run bá di bala bala bala bala lẹ́yìn ẹ̀ ọlọ́run tó sàánú wọn náà ẹ̀tún máa gbọ́. hatta ba'atha Allahu nabiyyahu Yusa alayhi salam wa qad akhrajahu min ardi tí wad-diya ila ardi Falastin walakin laysa ila bayt al-maqdis kama fi riwayat. wọ́n ní nínú ti bala bala bala bala ọlọ́wà ni Yusa ìwọ tó ń dé ńlẹ̀ ọ̀kan nínú ọmọ tó mọ ànábì Musa lára gbogbo ń tọ́lọ́ bá kó tì wá ọlọ́run sẹ́ni lórí rẹ̀ àmín láyà lọ́mọ lọ́mọ tó lọ́rẹ̀ lọ́mọ sẹ́ lẹ́bi lára àmín ọlọ́mọ kò lórí bó tì à. wọ́n ní pẹ̀lú pé yíṣáù jẹ́ alálùbáríkà ládọ̀ Musa ọlọ́wájú ìwọ Musa o ìwọ náà ó tún di ànábì ọlọ́run ogun tí ó fọmọ yín lọ́yìn á wà á rọ̀ fún ọ kọlọ̀ àwọn onígbà wọn ní àsìkò tí òun máa yọ níjọ lọ́run ti dáa kọta sí ẹ̀ àfọjọ́ tí sáwùú jagun yìí kí ogun yìí kú tètè kó parí àsìkò ìwọ̀ oòrùn náà tó ọlọ́run ní ìwọ̀ oòrùn ti sùúrù díẹ̀ jẹ́ kí ọmọ jẹ́kọ̀ ọmọ ẹrú mi yọ parí ogun yìí. ìkìrọ́mọ̀ làwù ọlọ́run fi pàlẹ́ pé mú tá láti sì àsìkò ìwọ̀ oòrùn tàbí àmọ́ àṣeyọrí yẹn náà kì í ṣàṣeyọrí o ọlọ́mọdé àforí gùn àmín bí yẹn bá forí gùn bá jẹ́ àbá pọ̀ jẹ́ àbá pọ̀ yà sẹ́pẹ̀rẹ̀ hmm. gbogbo ẹyin oní màmá ẹ kìlọ̀ fún yàáyín pápá jùlọ ẹyin tí yàáyín lórogún ẹ máa kìlọ̀ fún wọn pé máa mi ẹ máa bẹ̀ wọ́n ẹ dákùn sí ọlọ́run ẹ tí ìkú báyà fi ṣe wa gbogbo ń tẹ́ bá ti ṣe sẹ́yìn ẹ dákun ẹ máa wá fojú lọ́dọ̀ ọlọ́run ẹ má sì ní ìmọ̀ ẹ jẹ́ kí wọ́n máa yàn yín jẹ ẹ gbà kí wọ́n máa yàn yín jẹ ẹ kí torítorí tiwa kí èèyàn má bàa forí gún yorùbá pé kíríkà ní ègún òdìlẹ sẹmantẹ ń pèrè ègún òdìlẹ nígbà yorùbá sọ pé ègún òdìlẹ ní balabajá ajá ègún òdìlẹ ní jẹsán ẹsán ní jẹbẹ àmẹ́sà tó ti di ẹ̀sán àdílé ẹ̀sán tó ti di ẹ̀sán àdílé fẹ́ pé bàbá ti ṣe nǹkan o gbogbo ọmọ ni ó jìyà ń tuntun ọmọ tó wà ní ṣe wọn wà ní ìpìlẹ̀ sàn fún àwọn ọmọ àwọn kan ti fẹ́ ìgbúrọ́dà báwọn ti wọn. àwọn ọdẹ ní ìṣesí kan wọn ti máa pẹ́ ẹran ògbó wọn kì í pa àwọn ẹranko gbó kan lórí ìṣesí kan bíi kẹ́nàkó kan kọjẹ́nàkó tí ń tọ́jú ọmọ lọ́wọ́ wọ́n yìí bá lò irú àwọn ẹran ọ̀bọ tí wọ́n ń pè ní àyà yẹn tí ọdẹ bá ti wọ ojú tọ́fẹ́ ta wọ́n bà tọ́wọ́ lọ́mọ yọ máa nà ọmọ sí bà wọ́n tọ́dẹ bá tún ti kú síbí yóò tún ná ọmọ síbi tí yọ tọ́fẹ́ sábú sàbà france oyigun tó ń wáyé òun ò ní málíjà òun ò níbi tó ń fẹ́ sálù kò sí bẹ́ẹ̀lẹ̀ mà ìbọn ti nà sí òun tó ti gbọmọ lọ́wọ́ yá nà sí i pé ọmọ ènìyàn kọ́kọ́ pa kó tó pa òun tó bá pa òun tí ọmọ ìbá ń bẹ láyé ọmọ ìyọ́ra rẹ̀ kọ́kọ́ pa ọmọ ìná dábà nìyẹn o àwọn ọdẹ wa ti dàwò pé ọdẹ tó bá pa irú ẹ̀ ọmọ òní yè fún wọn láyé wọ́n yà dáàmú padà wọn ní pamọ́ wọ́n yà máa wọ́n ètò ìjọba lọ́wọ́ kì ọ̀kan nìyẹn ìkejì ni pé sẹ́márì ojò wúgbó àmàbẹ́yẹ ìjàjẹ̀nú ibi ìjàní tó dáwọn ètò ìjòrúgbà náà tíjọ máa ilé gbéra ńlẹ̀ pàṣípàpọ̀ ọ̀dẹ́ ti fẹ́ pàwọn yà gbéra ńlẹ̀ báyìí lè gbéra ńlẹ̀ báwọn ọ̀dẹ́ náà ká máa lọlẹ̀ ni sọ́mọ ilé yìnbọn máa báwọn gbogbo àti sáńtì mọ láyé tó máa ti gbé ọmọ yẹn rìn ẹ máa kú àníbà nípa mọ yẹ bí gbàgbọ́ àwọn tiwọn tiwọn nípa pé nǹkan pè lẹ́sàn àdílé ní dé ìkó. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنا إذا رضيت باركت وليس لبركتي منتهى وإذا غربت لعنت وتبلغ لعنتي السابعة من الولد من الأولاد. أبوكم. Naam. Kọ́lọ́sọ̀láwà ni wàsálàm. Anábì ni. Kọ́lọ́láwà tí a láti láti. Ọlọ́ọ̀bá àdìpẹ́ láti sọ ní ọ̀rọ̀ rẹ̀ wípé. Ana ìdàrọ̀ dí tu bàárọ̀. Ọlọ́run kò ń bá iye ní ìṣẹ̀dá kan. Òun ti tẹ̀ yọ ní gbogbo ṣe ọgbọ́rọ̀ ọlọ́run kò sí ń tẹ̀lé. Òun lò ń bá ìyọnu tí ọ. Bàárọ̀ tù. Bàárọ̀ tù. Mo yọnu tí ọ. Mo bàrákà rẹ̀ pé kí ọlọ́run á ní àdébìlọ́lọ́ nǹkan wípé àgbẹ̀ríkà àwọn òwà lópin tó yẹ bí ebá ètò òdè ní. gbàmájẹ bẹ́ẹ̀ gbogbo àwọn táwa ń kalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wa ń ta ń jẹ́ nìyẹn táwa táwa ti tẹ̀ tá à ń tè àwa la tẹ̀ lé gbogbo ẹni tí kálukú ń tẹ̀ mú jẹ ọlọ́run lọ́mọdé àgbẹ̀ríkà ti ń sàn bọ̀ àgbẹ̀ríkà ọlọ́run wò ìwọ náà wàá ṣe nǹkan lẹ̀ fún àwọn tiẹ̀ náà tó ń bá ti lè bá tó bá ti lè yọnu òun baraka sọ̀rọ̀ baraka sọ̀rọ̀ báyìí kò lóòótọ́ yìí àmọ́. wọ́n ìdá gọ́dí tù láàǹtì. tó ń bá yìí bínú òun làánà ni o tó ń bá yìí lè bínú òun làánà ni o tó bá wà lè làánà báwọn. olùgbò làánà ti àtàbíà. bàkọ́lọ̀ wa jọba láàánú ìpele keje ni ó tó dúró. ìpele keje ọmọ. ìpele keje ọmọ ìgúnnù. ẹni ó ti sẹ́ẹ̀kì ìpè ọba ọmọ tiẹ̀ ìpè ọba ọmọ eléyàn ìpè ọba ọmọ eléyàn ìpè ọba ọmọ eléyàn. ìpele kẹjẹ. ewu la mọ̀ tí ń ṣẹlẹ̀ sẹ́lómi. ewu la mọ̀ tí tí tí tí tó ti yí wọ́wọ́dé. àwọn tó fi dáhùn rẹ̀ kalẹ̀.

ó sì ń bá lọ ọ ń bá lọ ó sì kó wọn kúò ó sì kó wọn kúò ó sì kó wọn débi tí wọ́n ń pè ní àríhà ibẹ̀ ló lùlù Palestine àríhà wọ́n wọ bẹ̀ pátápátá ọlọ́ọ̀bá ṣẹ́gun náà gbogbo àti bẹ́ẹ̀ nìkan táwọn ní bẹ̀ níta pé wọ́n dá èèyàn gbàǹdì gbàǹdì gbàǹdì ni wọ́n àti gbígbàǹdì àti onítùmọ̀ lábẹ́ agbára tọ́lọ́hún. bí wọ́n ti wá wọ̀ lú yẹn atẹ́gùn lásán atẹ́gùn dà wọ́n Yusa alẹ́ sàlámà tó lógún ẹ̀ ló wá ń bì wọ́n lulẹ̀. wọ́n tá nalẹ̀ gbà báyìí wọ́n bá dìde jù wọ́n kàtà wọlé wọlé ni wọ́n gbàgán wọ́n máa worí wọn lókè ni ṣe máa fẹ́ worí borí wa ẹ̀ẹ́tì ẹ̀ẹ́tì lókè tẹ̀yẹ́ tẹ́ máa worí ẹ̀ lókè wọ́n á rò fẹ́ ṣe ga tó náà ni wọ́n ó ṣe máa tà wọ́n pa wọ́n dẹ̀ wọ ọbẹ̀ wọ́n dẹ̀ tẹ́gọ̀ àmọ́ wọn ò wọ wọn ò wọ kúkú sí ọ ọlọ́run sì wọ́n wọ bẹ̀ ẹtìlẹ̀ ẹ̀rí wọ bẹ̀ ẹ̀rí wọ bẹ̀ ẹ máa wọ̀rẹ̀ tí bí kúrú ti gbà yẹn bí ẹni tó gbóhùn ẹni tó gbóhùn fẹ́ gun lòún já léde ni kò wá rí olúùlúgbà tí a pé ló hàn àwọn lé mọ̀láyé múrítàdá wọ́n ti gbàjọba tán nígbà tí wọ́n pa múrítàdá wọ́n ti gbàjọba ọ̀rẹ́ bì gbogbo o ti bọ́ sí ọ lọ́wọ́lọ́ àmọ́ wọn ò rí olúùlúgbà lójú yọ lójú àwọn olùdáwọ́ ti máa pàtẹ fún gbogbo tó ti yókù wọn ò rí kúdùtù ọ̀ tó gbé ẹlẹ́sẹ̀ ni wọ́n. Wọ́kọ̀dí kọ́sọ̀rù bí hábi ilẹ̀ harí, wọ́kọ̀dí amọ́rahun mọ́ kọ ìdùhùn nàbí Yúsá, ayyẹ́dùkúlù àríhá kọ ìlú na ṣíṣọ́, wọ́láàkínàwò harrafu kọlọ̀láì tààlá wọ́kọ̀lù ṣíntọ̀. Ẹgbọ́, wọ́n wọnú Palestine tán, kí á ti gbà kẹta yányá ńlọ́kù àmọ́ lọ́run ní kí n sọ fún yín o kí ká fẹ́ wọ ibẹ̀ ká fẹ́ wọ ibẹ̀ gbólóhùn kan bẹ fẹ́ máa wí gbólóhùn yẹn ni ha tọ́ táàmùrì bùtọ̀ hìtọ́tù hìtọ́tù. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئت رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين ọ̀rọ̀ ní o ọlọ́run ti ta ní ẹlẹ́sẹ̀ wọ́n ti sẹ́gun ti kọ́ńtì jágun ti sẹ́gun táwọn ni wọ́n sọ fún wa pé ṣùgbọ́n àyè àtẹlókùtà fẹ́ wọ̀ yìí wọn ò ní jagun wọbẹ̀ máa wo èrò wọn jagun wo ẹni gbogbo àti wọn bá wọn ti wọn ti pa wọn tẹ wọn ti àyàn tó kéde òkú ti sálọ dànù o kẹ́kẹ́ wọlé lókù. وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ Ọlọ́run nígbà tá a sọ fún ọ pé ẹ wọ̀ lú padà. فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا. Ẹ bá tí ń débẹ̀ tán, ẹ ní wàhálà mọ́nú ayé yín, ẹ kàn máa jẹ, ẹ kàn máa lókùnkùn sí wàhálà máa ẹ ti parí wàhálà. bá a

ọmọ ìsẹ́bì àwọn ìsekúre àti tiọ́ dákun jọ̀bíjì wà kọ́tọ́kọ́ sí ẹ̀dẹ̀ máa ti bá wọn. ọlọ́ni àní ìlà ọ̀rọ̀ pé ìtọ́kẹ̀ tó fẹ́ẹ́ kà sọ nìyẹn o. ẹ bá ṣe wá nǹkan gbogbo ń tẹ́ wá ṣe sẹ́yìn kátá kò fi yẹ́jẹ̀. wọ́n sọ̀rọ̀ sí dúró lé wọ́n sí a sì wá ṣe dáadáa fún yín tẹ́ ẹ bá ti lè múra sí sísìn ní ọlọ́run ìwà dá ọlá yín padà padà ẹ máa wá gbádùn bí ìrànà ṣúgà. Kí ni wá ṣe? فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم yẹn bá pààrọ̀ ǹtọ́lọ̀ ní ká máa wí ní ọlọ́mú mi ẹ̀nà ǹtọ́lọ̀ kí ni ó fi náà ní ọmọ ọlọ́mú mi wá فأنزلنا على الذين ظلموا قذفا من السماء بما كانوا يفسقون ọlọ́ni ah. bẹ́ẹ̀ bá jẹ́ pé ní ìyá ń bàbá bàbá yín tẹ́nà yóò fi jẹ́ ní ìyá ìyá ń bẹ dídì ọlọ́run la wá sọ orí jìtàkalẹ̀ lé lórí ìyá burúkú mi láti sọ́mà àwa pẹ̀lú àlórí àwọn ní ìgbóná àkọ́kọ́ kọ́ ṣẹlẹ̀ sí ayé hmm. èyí tí ọ̀pọ̀ lẹ̀ máa ń tí wọ́n fọ́ọ̀sì ọkọ̀ òun ní a tó pè ní covid-19 ìgbóná náà ní ní iná ni kò sálókè ìgbẹ̀mà ọlọ́ni ọlọ́ sẹ́gbà sáì síbì kan ni níjọ́ máa tó ti níìdì rẹ̀ ìmà pẹ̀ ọ́sàn àti mọ́tún níìdì ẹ̀ sí. ọmọ kó wọn lẹ̀. ọmọ kó wọn ìdí kó wọn o ah. ìyẹn ń pa ibi ẹgbẹ́ máa ń bá bọ́ọ̀lù tó bọ́ọ̀lù lọ Brazil ń pa ah ń pa wọn tí ọ̀dà Amẹ́ríkà Brazil ó ń pa wọn burúkú sí. ó ń pa wọn burúkú ọlọ́nà wa sọ́ọ́lì jíjà kan yẹrí kí ni a fi pààrọ̀ ìyẹn ìwáyà mi ní ẹ bá lọ rèé mú gbólómi wá gbólóǹkan ni ẹnu kẹta lọ pé ìsọ̀tún ìtún arábí mẹ́ta ha tọ́ tábàdì kúta wọn àtọ́ di mẹ́rin pé àwọn láti lè fáyìn rẹ̀ pé ń tọ́tù làwọn máa sọ. nínú ìwáyà mi wọ́n tiẹ̀ mú wá wọ́n mú gbólóhùn mí kan wọ́n tẹ́jì gbólóhùn wọ́n bá fi wọ́n mí kan wọ́n sọ pé ìbátù fi sáárátì kó lè ṣe é kọ lórí má gbọ́dọ̀ ní pé ìbákò sí sáárátì ìbákò sí sáárátì ìbákò sí sáárá wọ́n máa ń tó wọ́n á bìjì fúnra wọn báyìí wọ́n á bìjì fúnra wọn ní ẹgbẹ́ àwọn wọlé lọ. wọ́n ní wọ́n tẹrí ba. wọ́n ní wọ́n tẹrí ba. wọ́n ń jó wọ́n tẹ̀lé jó. wàhálà ìṣẹ̀lẹ̀ wọ́n ní ẹ̀sẹ̀ níbà wọ́n lọ díjó ibi sọ́ọ̀tì díjó sọ́ọ̀tì bẹ̀rẹ̀ nù. Allahu akbar àfijọ́ ní ìdórin àfijọ́ gbogbo ìlú òpònú náà àwọn òpònú àpá àtàmánì àná tó mọ̀ bí ìlú lọ́sìn. ìlú ni wọ́n wọ́n ní jókíjó la fún ìdájí ní jó ayọ̀kayọ̀ wèrè yọ̀ kílọ̀ kílọ̀ kílọ̀ kẹ̀ǹtìlámù pẹ̀lú ìlú kílọ̀ tó ìlú ah, kílọ̀ tó ìlú ẹ wọ́n bẹ́ẹ̀ ti wá sí wọ́n tún lùlù kí wọ́n á tẹ̀lé kan báyìí báyìí o àwọn ọ̀gá lù. ìrètí àjànà kì í ṣeré o. ọlọ́run àtìgbà wa yìí làwọn ń bẹ̀ o. làwọn ń làwọn ń bẹ̀ o àwọn èèyàn náà àti àwọn èèyàn kan ní ń tẹ̀lé wọn o. wọ́n rérò o. àrèrò wọn pọ̀ ojú o. ní ìlú burúkú. bákì ẹwo ẹwo ẹwo iṣẹ́ tó fi ayé ara wọn jẹ́ kí orílẹ̀-èdè kan àbí àwọn kan kí wọ́n pé àwọn làwọn wà á ti wá àwọn yẹn lẹ́yìn tí wọ́n fi wá gbàgbẹ́ padà orílẹ̀ yẹn ó tàn sí ni. بقي اليهود في أريها حتى موت يوسف عليه وأصبحوا متفرقين بعد وفاته عليه السلام وأصبحوا ممزقين ومتبركين حتى أنزل الله تعالى فيهم لكثير من الأنبياء وكانوا من شدة ضلالهم وكفرهم يقتلون الأنبياء فاعتادت نفسهم معصية لخالق والكفر والإسيان ومن wọn wàá rí ibẹ̀ wọ̀ mọ́ ọlọ́mọba tó da nǹkan rúmọ́ lọ́wọ́ lọ́ba tó yẹra wọ́n wà ń báwọn wọ́n ń gbé ní àríyá àríyá ni wọ́n ń gbé wọn ò rí bẹ́ẹ̀ tìkúrúsì gangan wọn àrí wọ̀ wọn wá wà ń tó fi di pé anabi sáwùsí wa kú ò láyé aleyhi sallam. فأصبحوا متفارقين بعد وفاة السلام نجاب في بيع سيكويني كما فلو بي فلو بي فلو بي أرادين فلو الأمريكان wọ́n tó pàlọ̀ àwọn erékùsù lágbàwá náà àwọn kan náà Madina ní wọ́n pàlọ̀ anábì bá àwọn yẹn Madina àrẹ̀sọ́là bá àwọn Madina wọ́n tún jọ gbé pẹ́rẹ́ kaní pẹ̀lú ànábì ànábì náà tún lé ẹ̀kọ́ kẹ́yìn ó lé ẹ̀kọ́ fara ta pé ó ń pín nígbà báyìí ẹ̀ máa kẹ́rù nígbà tí ìtayé wọn wọ́n ti dalẹ̀ gan ni owó kúkú wọn dalẹ̀ náà ni láìsọ lẹ́ẹ̀kan pé yẹ̀wù tí òfin fọkàn balẹ̀ sí òfin fọkàn balẹ̀ sí yẹ̀wù bí ẹ̀rí bí wọ́n bá yé dé ń ẹ̀yẹ́ ń da yóò báyìí ẹ̀wọ̀n bí wọ́n bá Amẹ́ríkà dé báyìí Áfíríkà dé báyìí ẹ̀wọ̀n dìrẹ́ tí nǹkan fi wọ́n ní olédè yìí àrẹ ètò wọn náà dẹ̀ nìyẹn pé ń dọ̀bá yá tí ara ọ̀bá ní wákàtí ara ní àwa ẹ̀ẹ́sọ̀ gbogbo ẹ̀ẹ́sọ̀ di wàhálà ẹ̀ẹ́sọ̀ ara yẹ̀ fún ṣàkóso náà fún sínú ọgbẹ́ dandandandan àbíkápín ọlọ́run òjìká fún wọn àpín ẹ̀wọ̀n bí aláṣẹ ń dálẹ̀ ẹ wo sí nǹkan dà gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n pàbá bẹ́ wọ́n wá àwọn yẹn wá fi lówó bú tí wọ́n wọ́n wá ní Nàìjíríà lára. Àfíríkà ó tún láìpẹ́ yìí wípé sẹ́ńtì kò pọ̀ ní ojú Dangote tà kò pọ̀ wọ́n ti fọwọ́ kúkú lé ọgbọ̀ burúkú lé ó tó wá di bí ìyẹrin àbí nǹkan Dangote wá sọ ní sínú yìí pé pẹ̀lú kí nǹkan ṣe dàgbé pẹ̀lú ọ̀rọ̀ epo yìí òun fi three hundred naira lé two thousand seven tó ń tàbílẹ̀ òun ò tẹ̀lé ìbílé ní ìsìn tọ́má di ọ̀sẹ̀ tí ń bọ̀ lówó fi lé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ ń sa twenty four thousand ẹgbẹ̀rún mẹ́rin àgbọ̀rí. kèfí lé o. kò tẹ̀lé rí. kò tẹ̀lé fún mi lọ́wọ́ àná yóò. wọ́n há pàrí wọ́n há pàrí lọ́wọ́ báyìí wọ́n há lọ́rùn ni. wọ́n di lójú wọ́n di ojú rẹ̀. wọ́n gbé ń tọ́jà hàn pé nàìjíríà ti ti àparí ẹ̀wùsà ẹ̀wùsà. àbújá gbogbo ń hàn nàìjíríà lé mà buhari fẹ́ rí

tó bá lọ́lọ́run àmín ẹ̀ẹ́jẹ́ àsọpọ́lọ́run kó pààrọ̀ wọn àmín náà àbẹ́ẹ̀kà kọ́lọ̀ lè síbẹ̀ torí tí ń tẹ́yí ni pé kí ní èkí ní ìgbà wà ń ni ní tí ń tẹ́wò rí pé ní ogun ni ní tẹ́ ń àhà iná máa mú ìhú ni iná máa mú ìgbà يكون له وما يكون ọlọ́run àmà kó lè gbà wá gbà wá lọ́wọ́ wọn. wọ́n la pé tiẹ̀ làwọn àṣẹ ń bí tiẹ̀ làwọn àṣẹ ń bí ọlọ́run gbà lọ́wọ́ wọn wàhálà yìí ń pọ̀. gbogbo nǹkan ní sì máa kó bá lọ bísíǹsì léwó ní ìsìn láìsí lówó nìyẹn báyọ̀ làfún lè wo wọ́n fẹ́ fún lé pín ọlọ́mgbà wá lọ́wọ́ àtúnidá àtúnidá ọ̀pọ̀ ọ̀pọ̀ káyé àwọn àbàjẹ́ padà àpèké bá ń pèké làwọn lọ́wọ́ ọlọ́run làwọn lọ́wọ́ àtúnidá àtàwọn ọ̀pọ̀ káyé Ramadan kana eh. bá pèsè máa pèsè àwa lọ́wọ́. Ọ̀pẹ́ yẹn máa kú títì, kẹ̀kẹ́ máa kú títì, wọ́n máa tó gbogbo ó ní. Ẹ̀rí owó sáà kò lórí ìsìn. Náà owó ni O máa láìkẹ̀ wọ́n máa ṣí àyà àwọn ẹni bí. Nàìjíríà táà ní kòró kankan. Tọ́lọ̀ ọba àlejò ilé ìjọba àtà. Ah, nígbà tó ti kòrò ẹ̀sì lè má ti tẹ́sì tó lọ tẹ́sì ah. ti ti five hundred naira one thousand kọ́ eh. owó tó ló kọ́ ni o níbi ilẹ̀ gbé lẹ́gbẹ́ lójú lẹ́kọ̀ọ́ fifty thousand ni o yes tẹ́ bá fẹ́ gba ètí ẹ̀mú débi plane ti plane yóò gbé fifty thousand níbo míì twenty thousand thirty eighteen àwọn tó fẹ́ lọ ájì ní ìsìn tó fẹ́ lọ múra mẹ́ta ni wọ́n ti tẹ́sì kòrò kòrò tí ò sí wọ́n sì mà tí ò sí ah. ẹnìkan fẹ́ ṣe tẹ́sì kòrò láàyè nìkan wọ́n ní kò ti sanwó ó lóun ti sanwó kí n kó nọ́mbà yín ó fún wọn ẹ máa lọ àlóhùn wá sí tẹ́sì wọ́n rárá abúlé ilé ìjẹun náà. ẹ lọ gba sàfitíkẹ́tì ń bẹ̀ yẹn máa wọ́n ní fóònù ẹ̀yọ́ débẹ̀ nǹkan lórí mẹ́sẹ̀jì. ọ̀kọ́dí ti jílíkà. ìgbà tí ọ̀wá sí tòótọ́ iná fẹ́ dà mara wọn sí àmọ́ sanwó ah. sanwó ọmọ lọ. Ah. ọlọ́run ìsọ́bà àkà yáà tún yáà tún

lẹ́yìn tí ànábì Ìsá wá kú wọn wá yẹ̀ wọn ògbò lórí ìwà bú náà ọlọ́run tó wá ń bí àwọn ànábì ọlọ́run dìde níbẹ̀ náà wọ́n ń pa wọn àwọn ànábì ọlọ́run wọ́n ń pa wọn wọ́n pa wọn. wàtádà tí náà tó hùn máa ṣe ọtọlẹ káàlì kí wọlé kún fúra wọlé ìyá rẹ. ẹni wọn lé sí ẹni wọn lé sí lóbi pé. حتى تمكن منهم العماليق الكنعانيون وقتلوهم أشد القتل وعذبوهم أشد التعذيب إيه كنت لهم ده وعذبوهم بلهم بابكون يا للاتي رمان له كين يوصل جماعة يوباني kìkúta wọn ní ẹni bẹ̀ tẹ́lẹ̀ àwọn kàníàní yìí nà ní ẹ̀fẹ̀ kàníàní wọn tẹ́lẹ̀ àti ọlọ́run lára ànábì ọlọ́run ní ẹbí tó ń musa fẹ́ kó àwọn ọbẹ̀ wọ́n sa ìmòrítọ́ lọ́run kò rí akó ọbẹ̀ ọlọ́run tẹ̀ tún sàánú pẹ̀lú yusau yusau fún àwọn ọbẹ̀ wọn ò rí kúdùsì wọ̀ ṣùgbọ́n tá ti gbàlú wọ́n ti jọ léèdì àríyá ní kọ́ ní olúùlú wọn wọ́n ti wọ̀ bẹ̀ wọ́n ti ń pàṣẹ ẹ̀bẹ̀ wọ́n ti tẹ́ pìtì ń bẹ̀. wọ́n ń pa àwọn ànábì ọlọ́run ọlọ́run wa ni ó dáa ẹ̀yin ó lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ǹdè lọ́lọ́ Ah, wọ́n pa kíkà sí wọn lára ibi wọn pa wọn dé gbogbo agbára tí ń bẹ lọ́wọ́ wọn làwọn gbà padà. ọlọ́run gba agbára ọwọ́ wọn padà. من هذه المقدسات التابوت الذي الذي كان أقدس شيء عندهم وفيه الألواح التي كتب الله لموسى عليه السلام ولكنه ولكنه قد حرفوا هذه الألواء فيما بعد وقيل أنه قد بقي لوهان من أصل عشرة ألواء lẹ́ni bá bẹ́ àwọn bá bẹ̀rẹ̀ sí pa wọn ní pípa tó ní tó ní ìtumọ̀. dídí tó yà fún wa. wà pa wọn ọlọ́run wa ràn lọ́wọ́ ọlọ́run ràn lọ́wọ́ ọ̀rọ̀ àwọn tì lọ́wọ́ àwọn kàdíyàní yún àwọn tí wọ́n ní ìlú tẹ́lẹ̀ yẹn bá rìn àwọn ọlọ́run ti bí ẹni ọlọ́ba ń bẹ lẹ́yìn ẹ̀ ní borí. báyọ̀ òkú kéré tó báyọ̀ kọ́ bá ní nǹkan ìjà tó tọ́ba ti wà lẹ́yìn rẹ̀ yóò borí lọ́nà bá ràn wọ́n yẹn lọ́wọ́ ní bá ń pa wọ́n ní bá ń pa wọ́n àtàdé bíi pé gbogbo àwọn ohun agbára tí ọlọ́run gbé lé wọn lọ́wọ́ ọ̀kan bẹ̀ ní àpótí tí àwọn àtẹ̀mbáyé kan bẹ nínú ẹ̀ nínú àpótí yìí àwọn ìtí Mùsá fi jíṣẹ́ kì í ṣe láwùjì ọba àlekè ọlá tọkọ fún Mùsá ọlọ́run sọ fún Mùsá pé máa kọ́ ọ́lẹ̀ ìtí Mùsá lọ gbà wọ́n ti kọ́ síbẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wọ́n gbélé Mùsá lẹ́nu. ìjà Mùsá ti lọ kíní ìkùlọ́dọ̀ wọn láwa ni Mùsá tí máa wé ìdánilàkùtì èyí tó kù ní ọ̀pá Musa tọ́dákù ìbẹ̀ ní àkùtì ọwọ́ ajé àkùtì àbàmì kò sí ogun tí wọ́n rù sáájú rẹ̀ sani ṣẹ́gun náà níbi tí ọlọ́run pàrẹ́ yìí wọ́n dé àwọn tá a wí yìí pa wọ́n pa wọ́n wọ́n gbàkùtì lọ́wọ́ wọn wọ́n gbà lọ́wọ́ wọn. kọ́lọ́ ọba àdìgbẹ́lá tó dá padà pẹ̀lú ànábì Dáúdà alayhi salam à ń bọ̀ lórí ẹ̀ ńgbà tàbá délẹ̀. وبعد ذلك بقي اليهود في حالة الذل والهوان حتى أتى ملك العمالقة جالوت الذي كان يقوم بيت المقدس وقالوا لنبيهم آنذاك اجعل لنا عزا وملكا وأعد إلينا مجدنا واجعل لنا ملكا نسير ملكا نسير وراءه ليؤتك لنا الفوز والمجد وتالله وأتى أمر الله تعالى أن يجعل له ملكا سمي بطالوت وهذا الملك لم يكن من سلالة, سلالة يهود فأنكروا اتباعهم له ولكن الله تعالى أخبرهم بأن هذا الملك سيأتي بالتابوت لهم فلما أتى الله بالتابوت وآمنوا به بعد الإسرار والانكران تعالوا ẹ̀rọ àtúbọ̀ o lẹ́yìn tí wọ́n wá wà báwọn yòówù wá wà bẹ́ẹ̀ nínú ìjẹpẹrẹ àtàbùkù yìí àwọn kànáàní kànáàní yóò àwọn táwọn tẹ́rùn wọ́n gbàgbára wọn wọ́n tó wá padà sípò àná tí ń yọ́lù gbé tí wọ́n tún pe bí ẹrú wọ́n wà bẹ́ẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ àti wọ́n darí ìlú padà ọwọ́ ajá ní ọba tí ń jẹ fún àwọn Amẹ́ríkà àwọn tá ń pè ní Amẹ́ríkà náà ni àwọn kànáàní yóòn ọba ń jẹ ọba ń lọ kìíní ń jẹ ọwọ́ á fi yí kan. jálúta tá a gbọ́ tán rẹ̀ nínú kùránì yẹn èyí tó yẹ pé onídàájọ́ lórí bẹ́tẹ̀lẹ̀ mọ́tẹ̀lẹ̀ ìgbà tí yàrá wa tọ̀ wọ́n á sọ fún ànábì tọ́lọ̀ ń gbé dìde lásìkò yẹn fún wọn lọ bá ní wọ́n ní kọ́ bá bẹ̀ lọ́hùn. ìyẹ́pẹ̀lẹ̀ yìí pọ̀ kọ́dá ọlá padà fáwọn àti tómi padà fáwọn àwọn kò ti lọ́lá rí. kọ́ wá ṣe kọ́lọ̀ wá fún àwọn ní ọba tí àwọn ọmọ tẹ̀lé tí a bá lọ́ba tí bá ń pàṣẹ ọlọ́mọ tẹ̀lé láti ọba. kí ọlọ́run gbé ọba dìbò fáwọn káà lè bọ́ lọ́dọ̀ lẹ́lọ́ lọ́wọ́ àwọn àmàlìkà yìí àwọn kànáàlì yóò mú káà lè bọ́ lọ́wọ́ wọn. tó pé ọlọ́run bá kẹ̀rí ẹ̀bẹ̀ ní sùúrù ni ọlọ́run lọ́dà anábì bẹ ọlọ́run anábì wọn gbà náà ọba ọlọ́run tá a ọba tó lọ́yìn fún wọn yìí kì í wá síran yẹ̀wùdí yẹ̀wùdí kọ́ ta ló sà mo bá ní òsì tọ́jú anábẹ́bẹ́ o ọ̀rọ̀ pé kì í síran yẹ̀wùdí wọn làwọn ò mọ́ wọ́n ní òní wọ́n ní òní tó yẹ kọ́ba ó ní kò lówó kò fáìn kò lọ́lá kò níyì èyí jẹ́jẹ́ yìí kọ́bọ̀ abẹ́lọ́n tó yọba mi yìí àmọ́ lọ́n pé mọ̀ hàn wọ́n. alámúta bàtọ́lá tọ́ lùtù bí jùlọ di kọ́lá iná lọ àmọ́bìtẹ́lì kan bí nàhàrù. فمن شرب منه فليس مني ومن لم يطعم فإنه مني إلا من اغترف غرفة بيدي فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنودي قال الذين يظنون أنهم ملاق الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين وني أبو فرما lọ́lọ́n bá ní ẹni tí yọjọ́ bá ní tọ́ọ̀lù kàlọ́ba yìí wọ́n lọ́dà náà àwọn fẹ́ mọ̀ bóyá ó tó kó àwọn lójú ogun táwọn ọ̀sẹ̀ bọ̀ àpótí kan ń bẹ fún àwọn kò sógun táwọn arùsáájú tí àwọn ọ̀sẹ̀gun náà kí ọ̀rẹ́ bẹ́tà àlùkàbá ni ọba ń tòótọ́ àpótí nì. وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنا يكون له الملك علينا ونحن أعق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً في العلم والمثل والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. Ntí à ń ka kálí mà pé ọba àlékè ọlá lọ́ba àlékè ọlá ọlọ́run lọ́lọ́run kò ti pò kọ̀yẹ gbogbo lọ́lọ́run rẹ̀ ọlọ́run ní ta ọ̀rọ̀ wa yín ni wọ́n ní séyìí jẹ́jẹ́ yìí. kọ́lù anáyà kúrú làwọn olùmọ̀lẹ́kọ̀ọ́ àlẹ́ yìí náà. wọ́n ní bí bá ń kọ́ àná lè òun náà lè jọba ẹgbẹ́ bí bá ń dágbé bí irú ilé ìbáni. wọ́n náà nù àkùnbẹ̀ lọ́rẹ̀ kìíní. àwọn lè jọba gbà àwọn bẹ́tẹ̀ ilé ìjọ. wọ́n lọ mú òtọ́sọ́ àtàrùn-ún náà. èyí tí ò lọ Ọ̀nà iná lọ ọ̀pọ̀fáhù àlẹ́ikún. Anábì ọlọ́run ní ẹ̀ntọ́lọ ẹgbà tí ẹ ní kò bó wọn báyìí béèrè ẹ̀ntọ́lọ ń yàn fóònù. Wọ́n záàdà wọ́n bá tẹ̀tà ń tẹ̀lẹ̀ ẹ̀yìn wà níbí. Ọlọ́run bá ní ìmọ̀, èmi ìmọ̀ sàwọ́lẹ́ dàgẹ̀rẹ̀ ìmọ̀ sọ̀ ni wọ́n ń tàbí ti kùránì ẹni tó máa fẹ́ fún yọ́kà sọ̀kalẹ̀ síbẹ̀ náà rí yọ́kà jìnnà yọ́ máa sọ máa sọ̀kalẹ̀ sára rẹ̀. ilé ilé wà ní ìmọ̀dé ara ọlọ́run tẹ̀ jẹ́. wàlá mú ẹni báwo náà ní fúlọ́lá rẹ̀. wàlá. ó sì ní ìmọ̀ abẹ́lẹ́ ọba àlejò ọlá gbogbo ń tó kù fún ayé wa táyé wọ́n fi dáa jù báyìí lọ bá lè fi kún un. amina ami ami. Wàkọ́lá lẹ́hún nábì yìí. Anábì wọn sọ pé. Ìnà ayẹta múlìkì ìrì àìyá tí a fún mú tó fi ìṣẹ̀gínà tó ń rọ̀ dìkan. Ní tẹ́tù á mà pé ń lọ lọ́hùn tẹ̀kúri pé owó lẹ́mí ò ní owó lódò yìí ẹni ọ̀lọ́lá ọlálódé yìí ìmọ̀lẹ́ ní òní ìmọ̀lódé yìí ẹni jẹ́jẹ́ ni ilẹ̀ iná sí mọ̀ yìí ọlọ́run tóbi rẹ o. àfiọ́lá àwọn ọlọ́mbẹ lọ́n fún àwọn ẹrú kan tí wọ́n ṣe ohun èèmà inú rọmọdára tá a wà yìí wọ́n ṣe ohun yanu bí a bá rò wípé wọ́n lè ṣe gẹ́gẹ́ máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ wá ràn wọ́n lọ́wọ́ wọ́n á ṣe ń tọkọjá òye ẹ̀dá wọ́n ṣe ń tọkọjá ẹ̀dá lọ́dún yìí ọlọ́run ọmọ wọn á dárúkọ wọ mọ̀ wọn lẹ́ẹ̀mí kó tó dẹ̀mí jẹ́ ká yọ fún wọn ní Ṣébú wọn lọ́nìkan lọ gbọ́ bá ní gbà á. Àmín. Àmín. Èyí tá a sọ sí wọn létí bá ní gbà á. Àmín. Ìtàkùn màtọ́ náà mọ́ta bá ní gbà á. Àmín. Ẹnìkan kan wáyé náà ṣé wọ́n ní màkó tó dẹ̀ mí. Àmín. Àmín. Sọ́nà ò lè ṣe. Ó ti ṣe bọ̀ tipẹ́. Kò dẹ̀ pé òun tó bẹ́ẹ̀ máa. Àwọn ẹni ká súnmọ̀. Mọ́tò ògùn máa. Mọ́kọ̀ọ̀fọ̀ máa ìtọ́wálẹ̀ ní kàbá fi súnmọ́ lọ́hùn ìtò nípa tó lágbára lórí ẹ̀ ìwọ́n náà fi súnmọ́ lọ́hùn ọlọ́gbà lórí ìlú mọ̀tí pẹ̀lẹ́ ẹ̀kẹ́ rẹ̀ kò fílẹ̀ ah, àkọ́lá fílẹ̀ fọlọ́hùn ọlọ́run kò sí tí ò lè ṣe fún wọn náà fi wọ ẹni fún gbogbo ẹ̀kẹ́ rẹ̀ lẹ̀ tòkòtò rẹ́gbà mọ́tẹ̀ mọ́lẹ̀ ọ̀ká bá yẹ ìyàwó mọ́ dèmọ̀ lójú aráyé wọ́n máa jiyàn ní ìsìn akọ́mọ̀tara rẹ̀ lórí rẹ̀ lọ yá ọlọ́run lè yí o ẹ̀wẹ̀ mọ́ ọlọ́run akádàmọ́ sórí bú lọ pé eléyìí èdè lásán ah èdè lásán èdè lásán ọ̀tẹ́ndì ni ó ti kàn ní àwọn ìrọ̀lọ́ sórí bú lọ ń ti wọ́n tó wà nẹ́ta náà ó mà ìlú lọ ó mà ìlú lọ tó lọ ṣe kìíní yẹn. wàláwo yóò fi ìmọ̀lẹ́kẹ̀rún máa ń yẹ bọ́lá ń bá sọ pé èyí ọlọ́run pé ọkàn lọ́dún ìfún wa rè alihamudulilayi gbà náà gbogbo ẹni tí ń gbọ́ wa gbogbo ẹni tí ń wò wa bá a ṣe ń sọ̀rọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bá a ta wà ń látọ̀ fẹ́yìn náà bẹ́ẹ̀ wàá yẹn ti lọ́wọ́ ìsìlámù yẹn lọ́wọ́. ìbánigba nàìjíríà kúrò lọ́wọ́ àwọn ẹni bí. Ọlá àpótí làwọn retí. Ìnà ayẹta múlìkì àyàfi ẹkùnrin tààrùn tó bí ìgbàgbé náà tó ń jẹ́ ìrọ̀bẹ̀ kan. Anábí ọlọ́run ní sọ́dẹ́ àpótí yí tó ti bá máa yín lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni. Ẹni yóò gbé wá fún yín kò sí mọ́ bí tí wọ́n pè tẹ́lẹ̀ kìrìkì báyá ah, àṣà ni wọ́n wọ́n tẹ́ rárá kò mọ́ bẹ̀ ojú yín ni yóò fi gbé fún yín ẹ̀ẹ́bọ̀ ọ̀tà gbangba níbi ọ̀tẹ́ jú ẹ̀ tò síbẹ̀ wọ́n dẹ̀ tò síbẹ̀ wọ́n dẹ̀ rí nǹkan tí ń bọ̀ láti rẹ́mà tí pọ̀ ó dẹ̀ fi sọ kálẹ̀ jẹ́jẹ́ ó sì gbé lọ́wájú tọ́lúta wọ́n dẹ̀ gbélé lọ́wọ́. Ìgbà náà tó gbà pé ọba ni. Wàbà kí a tún ní lọ tàrọ̀tà ààbò Mọ́sá wà áàbò ààrùn àtàmínú olùmọ̀láìkà. Gbogbo ń tí mẹ́nu àpótí ìtí á fi ń ṣẹ́gun gbogbo ẹ̀ ló pé síbẹ̀ pátá. Àwọn tó bá kò tí ìwà mọ̀lẹ́kà ló gbé wà. إن في ذلك لآية لكم إن Ọlọ́run léyìí tó fún yín kẹ́ ìgbà tó bá fẹ́ gbà. Ibi ládò sí lónìí. Ṣé Allah. Lọ́la a máa kọ̀ntínú lọ kọ́lọ̀ fún lọ́fún. Ṣé Allah. Ṣé Allah. Ṣé Allah. Ṣé Allah. Ṣé Allah. Ṣé Allah. Ṣé Allah. Ṣé Allah. Ṣé Allah.